ونستعينه ونستغفره ونستهديه ونتوب اعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وعلى سائر من تبع سنته وسلك مسلكه إلى يوم الدين أما بعد إخوة الإيمان أوصيكم ونفسي بتقوى الله جل وعلا يقول الله تبارك وتعالى في القرآن الكريم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ويقول سبحانه ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا أدوك فلهم atọrọ ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run kọlọ lè bá aṣáájú wa ọ̀gá wa anabi wa Muhammad lórí mímbà rí tí mo dúró yìí mo ń jẹ́rìí pé kò sẹ́nìkan tá a fún lẹ́sìn tọ́jọba aláàlọ́ gẹ́gẹ́ bí mo ti ń jẹ́rìí pa anabi wa Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọba náà ni ẹrú ẹ̀ ni ọlọ́run ọba náà wá bá wa kó lè jẹ́ ni tí ó tọ́ wa sọ́nà tá a fi wà lè náà kó sì kìlọ̀ tí ọ̀dá fún wa tá a fi níjọ́ ma ná ìbádọ́lá àkọ́kọ́ ọ̀rọ̀ ní kótóbà lénìí ẹjẹ́ abẹ́rù ọlọ́run ọba ìbẹ̀rù ọlọ́run òun ní mú ní í ṣe gbogbo nǹkan bó ti yẹ kó rí bọ́bá wa rí bó ti yẹ kó yóò já síbi tó dáa bí yẹn bá fi bẹ̀rù ọlọ́run ọba lẹ̀ tí ó bẹ̀rù ọlọ́run yóò ṣe nǹkan jagbajagba yóò já sí jagbajagba fún ọba àlekè ọlá ń sọ pé yá ayú alladhina amanu ẹ̀yin tẹ́ jẹ́ mọ́mìnì ittaqullaha haqqa tuqatih ẹ bẹ̀rù ọlọ́run ọba níbẹ̀rù tààrà níbẹ̀rù gidi wala tamutunna illa wa antum muslimun ẹ dẹ̀ gbọ́dọ̀ kú kẹ́kù láyé àfi kẹ́kù sínú islam ibadallah nínú gbogbo ọjọ́ ayé tá ń lò kò ní yàtọ̀ ọdún kan tá ń bá bọ̀ kò sírú òní irú òní wá nìyí ó tún wá wọ́n nínú àwọn ọjọ́ òru òní náà ọjọ́ òní tá a wà yìí ó wọ́n nínú àwọn ọjọ́ òru òní náà ṣe mọ̀ pé gbogbo nǹkan tọ́lọ́run ọba dá ló ṣe lọ́yìn ọba fún ọyìn ọba fún bí a bá ń sọ̀rọ̀ àwọn èèyàn alọ́ba bá a bá ń sọ̀rọ̀ àwọn ẹranko kìnìún lọ́ba wọn bá a bá ń sọ̀rọ̀ ọkùnrin àtobìnrin ọkùnrin lọ́ba lérí obìnrin bá a bá wá ń sọ̀rọ̀ sánmà àti ilẹ̀ sánmà lọ́ba alẹ̀ bàbá ń sọ̀rọ̀ gbogbo ọ̀sán àtòru òru lọ́ba ọ̀sán àwọn kan ní rárá ọ̀sán náà lọ́ba òru ìbádàlá bàbá ń sọ̀rọ̀ ọ̀sẹ̀ ìjọ jímọ̀ lọ́ba ọjọ́ bàbá ń sọ̀rọ̀ oṣù iye oṣù Ramadan lọ́ba gbogbo oṣù bàbá wa ń sọ̀rọ̀ pé ọjọ́ tó wà láàrin ọdún three sixty five to three sixty six ìjọ wo lọ́ba níbẹ̀ ọ̀sán ọjọ́ àràfá ni bàbá wa ń sọ̀rọ̀ òru tó wà láàrin ọdún three sixty five òru àbí three sixty six èwo lòru tọ́jọ́ bá ń bẹ̀ òru Lailatul Qadri ni ibadallah ọba méjì lọ́pàdé lé ní o àkọ́kọ́ ọba ìjọ àràfà ìjọ àràfà ọba ọjọ́ ni ẹlẹ́ẹ̀kejì ìjọ jimá ọba ni láàrin ọ̀sẹ̀ ń jásí pé ọba méjì lọ́jọ́ tòní ọba apọ́jẹ́jọ́ jimá láàrin ọ̀sẹ̀ ó tún wá jẹ́jọ́ àràfà ibadallah ní gbogbo ọjọ́ àràfà tá a máa ṣe láyé ari yìí ti ń bọ́ sí jimá ń bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá tún bọ́ sí jimá báyìí yóò tún padà máa bọ́ sáwọn ọjọ́ mi tí èsì jimá ètò fi wá lágbára jù lẹ́ni arafata nabi wa muhammad ṣe sallallahu ta'ala alayhi wa sallam arafata bọ́ síjọ jimá ni irú ẹ̀ wá ní tòní yìí náà ni mo fi sọ pé ẹ̀ka pé ọjọ́ tòní bírú ẹ̀ bá tiẹ̀ ń wáyé tòní tún jù lọ kí ló fi jù lọ fún di mẹ́ta àkọ́kọ́ ìjọ àràfà ẹlẹ́ẹ̀kejì ìjọ jimá ẹlẹ́ẹ̀kẹta dèédé ìjọ àràfà tà nàbì Ibadallah bàbá tiẹ̀ wá ṣe útúbà kan lónìí ó yẹ kí útúbà náà kó jẹ́ útúbà tí ó jẹ́ bámu pátápátá pẹ̀lú tànàbí wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ìyẹn ló jẹ́ ká wòye gara ká lọ wo kíni point tí anabi wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam tó bá àwọn sọ̀hábà sọ ńjọ́ tó ṣe hajj tí wọ́n ń pè ní hajjatul wada hajjatul wada yìí hajj kan ṣoṣo tí anabi ṣe láyé náà nù ni ọ̀rọ̀ tó wá bá mùsùlùmí àgbáyé sọ níjọ́ náà ọ̀rọ̀ náà láwọnú ẹ̀ ní kútúbà tòní tá a mú kíni kókó kókó kókó tà nàbí bá wa sọ ńbẹ a sì ṣẹ̀ṣà adé kókó bíi márùn-ún báyìí bá gbà wá ó lè jẹ́ mẹ́fà ìbádàlá àkọ́kọ́ ọ̀rọ̀ tà nàbí báwọn èèyàn sọ ní hajjatul wada tó bá mùsùlùmí àgbáyé sọ ọ̀rọ̀ náà la fẹ́ dá díẹ̀ padà níbẹ̀ lénìí kí làkọ́kọ́ ntọ́kọ́kọ́ bá wọn sọ nígbà tó ní ayuwa nurse àkọ́kọ́ ọ̀rọ̀ nìyẹn o àkọ́kọ́ ọ̀rọ̀ nù ni ó ní ayuwa nurse ó ní mo pe ẹ̀yin èèyàn ismaun qawli hadha gbogbo ohun tí ń bá bá yín sọ lónìí ẹ gbọ́ o gbogbo ohun tí yín sọ lónìí ẹ gbọ́ o ṣé ẹ mọ̀ yìí ń túmọ̀ pé àwa mùsùlùmí alayna sama wa ta'a ọ̀ràn yẹn ni fún wa ká máa gbọ́ tá nàbí bá sọ máa ṣe kí ni ká máa tẹ̀lé ibadallah bí yẹn bá fẹ́ kẹsìn járí tọ́fẹ́ nẹsẹ̀ jáko nínú ọgbà islam tá ànábì mú wá táwọn ànábì ọlọ́run ti mú wá ṣáájú ẹ̀ tí ó bá mú ọ̀rọ̀ ànábì láwàdà yóò já sófo ni torí inú wàsíyà tá ànábì ṣe ní hajjatul wada ń sọ fún mùsùlùmí jẹ́nà pé isma'u qawli hadha ọ̀rọ̀ tí mò ń bá yìí bá yín sọ yìí ẹ gbọ́ dáadáa o ikhwatal iman kò síbi tí mùsùlùmí ó yẹ̀ sí níbi qala Allahu qala rasul ọlọ́wọ́n bá sọ báyìí anabi sọ báyìí ibadallah ẹ lọ wò gbèsè ayé àwọn sàhábà látòkè tó fi délẹ̀ rẹ̀ wọn kì í fi ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ anabi ṣeré pàtàkì jùlọ bí wọn bá dáwọ́ lẹ́sẹ̀ kan báyìí tí wọn bá sọ pé anabi kì í ṣe bẹ́ẹ̀ ẹsẹ̀ kan náà làwọn sàábì ọ̀padà ṣebí àjì ni wọ́n ń ṣe lọ́wọ́ àwọn ọmọ yàrá wà ní àràfà báyìí tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ wọ́n lọ ṣe àjì kan láyé Uthman ibn Affan radiyallahu ta'ala ya nígbà tó àwọn kan fẹ́ kírun ní Mínà wọ́n fẹ́ kírun ní Mínà ìgbà tí wọ́n fẹ́ kírun ní Mínà sẹ́ẹ̀mà nẹ́bí wa Muhammad rákà méjì lásìkò àyílà rákà méjì lásìkò àlásàrì wọ́n ó sì kí lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n ó ní kọ́sẹ̀rán lájàmọ́án wọ́n ó lọ́tọ̀ọ̀tọ̀ wọn ní papọ̀ wọ́n á ká àyílà lásìkò àyílà rákà méjì wọ́n lọkùnrin kan lọ́ba fẹ́ kí rákà mẹ́rin lásìkò àyílà sàábé tọ́wọ́ ń bẹ̀ àwọn kan ní abdullahi ibn abbas ni àwọn kan ní abdullahi ibn mas'ud ni ìwà ń sọ fún pé a ah, wá ìkìlọ̀ sí ọ tó kí rákà mẹ́rin méjìlá nẹ́bì kì kìlọ̀ sí ọ lọ́dà sáré tó tún ló kí mẹ́rin méjìlá nẹ́bì kì ó níbẹ̀ ni uthman ibn affan níjọ́ tó wá sí maka tó ń wà ń bẹ̀ tí wọ́n sọ fún un rákà mẹ́rin lókìlá yìí la rákà mẹ́rin lókìlá kí ni sàábẹ̀ yẹn sọ fún sàábẹ̀ yẹn ni èmi ń sọ fún ọ̀pá nàbì sọ pé ìwọ ń pé Usman ọmọ àfa ni èmi ń sọ fún ọ̀pá nàbì sọ pé ìwọ ń sọ pé Usman ọmọ àfa ni ṣé ẹ̀ mọ̀ pé yóò yé ẹnu pé ń tà nàbì bá wí ọkọjá ọ̀rọ̀ Usman ọmọ àfa ni àwọn sàábẹ̀ ọ̀mọ́rọ̀ nàbì láwàdà wọn ọ̀mọ́rọ̀ nàbì láwàdà bí ìbéèrè kan tẹ́nìkan bí mi ni láàárọ̀ yìí tí mo kọ́kọ́ jí ẹnìkan bí mi béèrè náà ó ní òun ṣe fatuwa fún àwọn èèyàn pé kò sí ìkójọ sàdúà níjọ́ àràfà ọlẹ́nìyẹn náà jẹ́ àfà tó kéwú tójú rẹ̀ tó tira ọlọ́wọ́ sẹ́ndì ọ̀rọ̀ kan sí mi ọ̀rọ̀ òun lòún sẹ́ndì sí mi kí n bá ń wọ̀rọ̀ náà wò kí lọ́rọ̀ náà Abdullahi ọmọ Abbas radiyallahu ta'ala anhu wọ́n ló ṣe ń tọ́jọ́ níjọ́ àràfà ó kó àwọn èèyàn jọ ó wá ní ha kí lè sí lórí ẹ̀ ó ní kò nídìí kó wé sí káàkiri àà iléyá mélòó la nàbì ṣe ní maka ní madina hajj mélòó ló ṣe hajj ẹyọ kan náà ló ṣe ọwọ́ àṣẹ iléyá mẹ́sàn-án bá mújọ́ kan wá nújọ́ àràfà mẹ́sàn-án ṣé bá nàbì màkì wọn sọ àràfà kóhun tó ṣe léyà bá mújọ́ kan wá nínú jọ́ àràfà tá nàbì wà ní madina tí ó lọ maka tó wá wọn sàhábà tó wá sọ fún wa pé òní o a ṣàdúrà àdúrà kí ni ó máa àdúrà ràfà ó ní kò sí mo ní àhà bábílà ìbùnú àbáṣe bá wa ṣe èyí tí sàábẹ̀ ní ṣe tí ànábì ṣe èyí tó ṣe èwo láwọn amú ó ní kò sọ̀rọ̀ mọ́ bàdàlà bí a bá ti lànàbì wí kò sọ̀rọ̀ mọ́ o bí a bá ti lànàbì wí kò sọ̀rọ̀ mọ́ níta ànábì bá sẹ́yìn mọ́ pa ànábì wa Muhammad òun nìkan ni màásùmù nínú Islam òun ni wọ́n sọ láti sánmà wípé àṣìṣe ò lè tọwọ́ ẹ̀ wá kọ́dà bá sì ṣe bá tọwọ́ ìwà ọba mi ó tún ṣe fún un lẹ́ẹ̀kan náà ẹni a bá ti pè ní màsúmù tó bá sọ̀rọ̀ kò sọ̀rọ̀ lẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ mọ́ gbogbo àwọn sàhábà yòókù pátápátá olùgbìyànjú ni wọ́n táwọn náà fẹ́ ṣe ìsìláàmù bá nẹ́bi ti ṣe ẹni tá a bá wá rí ọ̀rọ̀ ànábì tá a wá rí gbìyànjú sàábì kan ìgbìyànjú sàábì ó jòkó ọ̀rọ̀ ànábì la máa lò lànàbì fi ń sọ ń jọ hajjatul wada pé isma'u qawli hadha ẹgbẹ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ọ̀kọ́kọ́ nu àkọ́kọ́ àǹfààní tá a ṣe nínú kútùbà tá a nẹ́bi ṣe ní hajjatul wada láàjì kan so tó ṣe gbẹ̀yìn tọ́lọ́sìkò hajj làwọn ọmọ yàrá náà ṣáájì lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni pé yẹn gbọ́rọ̀ ànẹ́bi ní ìsì tẹ̀lé ni arákùnrin kan lọ́ọ́ bá ànẹ́bi wa Muhammad arákùnrin kan ọlọ́ọ̀lẹ́ bá Abdullah bin Mas'ud Allahu ta'ala anihuma àtọkùnrin òun náà ti Abdullah bin Mas'ud ọlọ́ọ̀bá yọ́nú sí àwọn méjèèjì ó ní àdàkùn Abdullah bin Mas'ud bá mi sọ òdodo ọ̀rọ̀ bá mi sọ òdodo ọ̀rọ̀ àbúrò masiri sọ fún pé idha sami'ta Allaha yaqul tó o bá gbọ́ pọ́lọ́hún sọ pé ya ayu alladhina amanu tọ́lọ̀ bá fi lè sọ bẹ́ẹ̀ ó ní fara fara sam'aka tẹ́ etí rẹ báyìí kọ́ máa gbọ́ fa innahu khayrun ya'muru bihi aw sharrun yanhahu sọ́wọ́n tọ́lọ̀ fẹ́ sọ̀hún oore kan tó fẹ́ kọ́ wọlé tọ̀ ni àbíkọ́ aburu kati kan tí ọ̀fẹ́ kò dédìí ẹ̀ ibadallah qala rasul kò sáwádà ń bẹ̀ o àwọn afáwa wa ní ase báyìí agbọ́lẹ́nu afáwa agbọ́lẹ́nu sheikh wa agbọ́lẹ́nu ọ̀gá wa agbọ́lẹ́nu imamu wa agbọ́lẹ́nu aṣáájú wa bí ìbá ti ṣe pé aṣáájú yẹn ó ní ń tọ́fẹ̀yìntì nù kìtàbù wa sunna ọ̀rọ̀ rẹ̀ fún rẹ̀ ò sí gbà àfikọ́ láfẹ̀yìntì nínú kìtàbù wa sunna èyí jẹ́ ìpèpè àkọ́kọ́ tá nabi pépè ní hajjatul wada ikhwatal iman khutuba tá nabi ṣe tá n gbéyàwó ní hajjatul wada kí ni nǹkan kejì tá nabi pàkíyè sisi riayatu alhurumat àwọn wọ àwọn ẹ̀tọ́ ká sọ ìwọ àtẹ̀tọ́ ká sọ níjọ́ tá nabi ṣe khutuba kan tó ní hajjatul wada náà ní hajj kan lọ nínú tó pàkíyèsí sí ni pé hey ìwọ ara yín dọwọ́ ara yín o ìwọ ara yín dọ ẹ lọ wo àdìsù abubakar ìgbà tí ń sọ pé khatobana rasulillahi sallallahu alayhi wa sallam yawma nahar ó ní níjọ́ ọdún léyà anabi ṣe utuba fún wa hajjatul utuba náà tá sọ yìí náà ló ń sọ ó níjọ́ ọdún léyà anabi ṣe utuba fún wa fakal anabi wa sọ fún wa jọ́nà pé ayu yawmin hadha ọjọ́ wo lele yìí tẹ wáyé anabi bí àwọn léèrè bẹ́ẹ̀ kulillahu wa rasuluhu alam labaso pé tọ́ ọjọ́ tó ní ọlọ́run àti anabi lọ́mọ o ẹ dákun wọ́n wà ní maka wọ́n sàràfà lánàá wọ́n wà ní mìíràn lẹ́ni anabi wa gẹ́rì mímbàrí in wa ń ṣe kutuba yawman nahar in ba mùsùlùmí sọ̀rọ̀ ń jẹ́ ọdún kutuba ọdún in wa bi wọ́n léèrè pé ọjọ́ kí lélẹ́yìí wọ́n tún wá fà anabi lẹ́sìn pé ọlọ́run àtànábì lọ́mọ sáwọn náà mọ̀ ni seba àwọn fẹ́ máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì jojúmọ́ ni seba ṣé wọn àmọ̀ péjọ ọdún làwọn ń ṣe ni àbí wọn àmọ̀ kó àwọn sára fọlá náà ni kí ni sàábẹ́ náà wí hátà dọ̀nẹ́nà gbogbo àwọn sàábẹ́ jọ náà à ń rò pé anahu pa ànábì wa Muhammad sayusẹ mihi bi ghairismihi yóò sọjọ́ yẹn ló kọ yàtọ̀ sí ó kọ táwọn mọ̀ sí tẹ̀tẹ̀lẹ̀ fakal ànábì bá ní alaysa dhul sínú ẹ sínú oṣù Zulhijja kọ́ yìí ni kulna bala ya Rasulullah anibẹ̀ ni òjíṣẹ́ Ọlọ́run anabi bàtà bẹ́ẹ̀ pé atadruna ayyu baladin hadha ìlú wo la wà yìí ìlú wo la wà yìí kulna àwa sàbẹ̀ tó fèsì pé Allahu wa rasuluhu a'lam Ọlọ́run àtòjíṣẹ́ lọ́mọdún tá a wà yìí qal anabi bàtà ọ àsàbẹ̀ yẹn sọ pé fasakata anabi bàtà kẹlọ gbáà hata dhananna annahu sayusammihi bighayri ismihi a rò pé yóò sọ lóko yóò sọ lóun lóko mi yàtọ̀ sí ókọ táwọn ọmọ sí tẹ̀tẹ̀lẹ̀ ni alaysa bil balda ni wọ́n béèrè pé a ṣé mẹ́kàkà wáyé ni ṣé lu mẹ́kàkà wáyé ni qulna bala ya rasulallah a sọ pé bẹ́ẹ̀ ni ìwọ òjíṣẹ́ ọlọ́run mẹ́kà náà la wa qal ìwọ ń sọ fáwọn pé ń sọ fáwọn pé ẹ bá gbọ́ntàn nàbí wa ń sọ. So nígbà ó béèrè ibi wọ́n wà tán ó béèrè ìlú tí wọ́n wà tán nínú rìwáyà míì ó béèrè ọjọ́ tí wọ́n wà ó béèrè oṣù lọ́tọ̀ ó béèrè ìlú lọ́tọ̀ ó béèrè àyè lọ́tọ̀ àwọn nínú rìwáyà eléyìí nǹkan tó béèrè ń sọ yìí anabi wa ń sọ fún wa ńgbà wa béèrè béèrè tán ṣé ẹ mọ̀ pé béèrè ti kó àwọn sàbílẹ̀yà sókè pé kí la fẹ́ gbọ́ kí la anabi fẹ́ sọ fún wa tí fi ń béèrè àyè tá a wà tí ń béèrè ìlú tá a wà tí ń anabi sọ níjọ́ náà níta anabi sọ yìí náà bó ti sọ látijọ́ yẹn náà ni ọmọ jẹ́ ọ̀rọ̀ díjọ́ alikiyama anabi sọ pé fa inna dima'akum ẹ̀jẹ̀ ara yín láàrin ara yín wa amwalakum dúkìá yín láàrin ara yín wa aradakum ọmọlúwàbí ara yín láàrin ara yín haramun èèwọ̀ o ìtumọ̀ ẹ̀ ní pé mùsùlùmí ẹ̀ o mùsùlùmí ẹ̀ pa o mùsùlùmí ẹ bá mùsùlùmí ló kọjá o kahurmati yawmikum hadha gẹ́gẹ́ bí ọjọ́ òní ti jẹ́ ọjọ́ èèwọ̀ fún yín bẹ́ẹ̀ lẹ́mí yín jẹ́ èèwọ̀ dúkìá yín jẹ́ èèwọ̀ ọmọlúwàbí yín jẹ́ èèwọ̀ fi sharikum hadha bí oṣù Zulhijja yìí bó ti jẹ́ oṣù abẹ́wọ̀ fún yín bẹ́ẹ̀ lẹ́mí yín jẹ́ èèwọ̀ ní dúkìá yín jẹ́ èèwọ̀ ní ọmọlúwàbí yín jẹ́ èèwọ̀ ila yawmi ila na rabba kum anabi níbi yóò ti máa jẹ́ wọ́ lọ́nu tí ó fi dijọ́ tí ẹ pàdé ọlọ́run ọba tẹ́ wàá jíṣẹ́ fọlọ́run nígbà anabi wa sọ bẹ́ẹ̀ tán anabi wa béèrè pé ala albalagt ẹ gbọ́ mi ǹjẹ́ mo jíṣẹ́ fún yín ala albalagt ǹjẹ́ mo jíṣẹ́ fún yín àbí jíṣẹ́ fún yín àwọn sàábẹ́ ní naamu ya rasulallah bẹ́ẹ̀ ni o jíṣẹ́ fún wa anabi wa wò sánmà báyìí wọ́n ń pè allahumma shahad ọlọ́run jẹ́rìí mi pé mo jíṣẹ́ o allahumma shahad ọlọ́run jẹ́rìí mi pé mo jíṣẹ́ o allahumma shahad ọlọ́run jẹ́rìí mi pé mo jíṣẹ́ o ń gbọ́ wá sọ bẹ́ẹ̀ tán ni wọ́n sọ fáwọn sàábé pé liyuballigha shahidu algahiba gbogbo ẹni tí ó bá wábí lẹ́nìí kó sọ fẹ́ni tó bá wá gbogbo ẹni tó bá wábí lẹ́nìí kó sọ fẹ́ni tí ó wá ibadallah àwa ò síbẹ̀ ńjọ́ náà wọ́n jíṣẹ́ fáwa àwa náà tún jíṣẹ́ náà wútúbàtà nàbì sèré níjọ́ ọdún tọdún náà tún bọ́ síjọ́ sátidé tàràfà àjọ náà bọ́ sàràfà àjọ jimá ibadallah gbàtà nàbí ọ parí ọ̀rọ̀ yẹn ọwọ́ ní fala tarji'u ba'di kufara tí n bá lọ tán ẹ má di kèfèrí o bí n bá lọ tán ẹ má di kèfèrí yadribu ba'dukum riqaba ba'din táwọn akọ́ máa para yín láàrin ara wọn ikhwatal iman àṣẹ mùsùlùmí tí bá ń pa mùsùlùmí ó di kẹfìrí lẹ́yìn islam ni káwọn ara wọn kálẹ̀ ni kí wọ́n máa pé mùsùlùmí làwọn kí wọ́n máa dúnyàn kí wọ́n máa gbéyàn kí wọ́n máa gbowó kí wọ́n máa lu jìbìtì sẹ́ẹ̀rì pẹ́nu ànábì ọ̀ka wọn ọ̀rọ̀ tá ànábì sọ wọn tẹ́lẹ̀ islam yọwọ́ kó lọ́rọ̀ wọn hajj kan tá ànábì ṣe náà ní tọ́ba gbogbo mùsùlùmí ayé sọ̀rọ̀ ọ̀rọ̀ kejì tó sọ mẹ́la fa inna dima'akum wa amwalakum wa aradakum haramun alaykum كحرمة يومكم هذا في شهركم هذا في بلدكم هذا ẹ̀jẹ̀ yín dúkìá yín ọmọlúwàbí yín èèwọ̀ lẹ́yìn ara yín bóni ti jẹ́ wọ̀ tẹ́ ẹ̀ wọ́n lu àbẹ̀wọ̀ tẹ́ ẹ̀ wọ́n lóṣù àbẹ̀wọ̀ ìwọ̀n ń pẹ́ mo jíṣẹ́ o mo jíṣẹ́ ẹni tó bá wá kọ́ ẹni tí ò wá o tí n bá wá sọ̀rọ̀ yìí tán ẹ má padà di kèfèrí lẹ́yìn mi o kí láàfin máa pa ẹ di kèfèrí yadribu ba'dukum riqaba ba'din táwọn kan mọ̀ pa àwọn kala yín ibadallah ó dọwọ́ wa ẹ jẹ́ àlọ́ ọ̀rọ̀ anabi wa muhammad sallallahu ẹ jẹ́ sọ fún yín dáadáa bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ rẹ tọ́ba gabi òkè kan tí wọ́n ń pè lókè tuhama tọ́ba dijọ́ alikiyama tí wọ́n bá tú ẹrú rẹ wò bí wọ́n bá bá ẹ̀jẹ̀ nínú ẹrú ni kọ́rọ́nà lọ́wọ́ sẹ́yìn mọ́tí wọ́n ń pè lẹ́jẹ̀ ìtumẹ̀ ọlọ́mọ sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ ibadallah mo fẹ́ bọ́ sí ọ̀rọ̀ ẹlẹ́kẹta nínú tí anabi pé àwọn èèyàn ní àkíyèsí sí gbàtà anabi ń ṣe wútúbà níjọ ọdún yẹn mo fẹ́ bọ́ sọ̀rọ̀ ẹlẹ́kẹta anabi tún sọ̀rọ̀ kan tó wúwo tèmi pẹ̀lú nsc ní bùkátà sí tí mùsùlùmí ti ń bọ̀ lẹ́yìn tiwa náà tí wọ́n máa ní bùkátà sọ̀rọ̀ nídìjọ́ àlìkìyàmà anabi ní Allah ẹ ń bá yín sọ̀rọ̀ wa inna kulla shay'in min amri al-jahiliya gbogbo ntí bá ń jẹ́ ọ̀rọ̀ kẹfìrí tẹ̀ ń bábọ̀ tẹ́lẹ̀ mawdu'un tata qadamiyya hatayn látòní lọ mo ti ti mo ti gbé sísàlẹ̀ gìgísẹ̀ ẹsẹ̀ mi tí mo ti tẹ̀ mọ́lẹ̀ gbogbo ntí bá ń jẹ́ ọ̀rọ̀ jahiliya ọ̀rọ̀ ìmọ̀kan ọ̀rọ̀ kẹfìrí tẹ̀ ń bábọ̀ látòní lọ èmi ànẹ́bí ti fi sábẹ́ gìgísẹ̀ mi mo ti tẹ̀ mọ́lẹ̀ sẹ́ẹ̀ mọ̀ pé ni pé gbogbo tí ń bá ń jẹ́ àṣà kèfèrí ànábì gbẹ́sẹ̀ léjọ́ náà ká tún máa wí kí wọ́n tún wá sọ pé àṣà wa léegun kọ́ máa pé àṣà ọ̀bẹ̀sìn jẹ́ àṣà tiwa lóró àṣà ọ̀bẹ̀sìn jẹ́ àṣà Yorùbá ní kádáfá àṣà ọ̀bẹ̀sìn jẹ́ ànábì ló ń gbẹ́sẹ̀ lé nǹkan ṣé wọ́n fẹ́ sisi ànábì bẹ̀ ni ìbádàlá nínú tí kèfèrí mẹ́ka ń ṣe ń jọ náà tá òun ni wádùn libanet kí wọ́n bí obìnrin kí wọ́n sì lọ́ọ́ sí lóòyè ǹjẹ́ kí ló dé wọ́n lóbìnrin máa kó dúkìá lọ ni yọ sọ àwọn dolo sí láti jọ́ta nẹ́bi ti gbèsè lé láti wá kàn ó sì sí ànábì ń bẹ́ẹ̀ báwa náà bá kìlọ̀ tilẹ̀ yìí fún ọ pa ànábì ló ń gbèsè lé má sì sí ànábì ń bẹ́ẹ̀ gbogbo tí ń bá ń jẹ́ nǹkan kẹfẹ́ rílẹ̀ yóò bá ànábì ti gbèsè lé o eégún ni ànábì gbèsè lé ìgúnnu ni ànábì gbèsè lé òòsàn oko ni ànábì gbèsè lé à ń dáfá ni ànábì gbẹ́sẹ̀ lé àwọn oògùn burúkú lẹ yorùbá bẹ́ẹ̀ ń sin gbẹ́rẹ́ sí nǹkan kan ànábì gbẹ́sẹ̀ lé ẹni tí a bá wá ya kèfèrí òun ni ó sọ pé níta ànábì gbẹ́sẹ̀ lé èmi ti sísẹ ànábì ọlọ́mọ ṣe wá ní kèfèrí Ibadallah nínú níta ànábì tún kìlọ̀ fún wọn jọ́nà tí lárúbáwá máa hù níwà ń bẹ lára yẹn funfun mi dòní kí wọ́n máa rí pé ń gbà táwọn jẹ́ funfun gbogbo ẹni tí ò funfun bí àwọn àbáwọn gbogbo ẹni tí ò jẹ́ lárúbáwá bí àwọn ó kéré sáwọn tí wá abid gẹ́gẹ́ bí ẹrú anabi kìlọ̀ fún wọn níjọ́ náà pé ala ń sọ fún yín o nínú anabi yẹn lọ́wọ́ ó ní ń sọ fún yín o ọba yín ọba kan náà ni wa wahid bàbá tó ṣe ilé ọba kan náà ni allah o la fadla li arabiyyin ala ajamiyyin kọ̀sọ́lá kan fẹ́ni tá a bá pè lárúbáwá lérí ẹni tí èsì lárúbáwá wala la ajamiyyin ala arabiyyin kọ̀sọ́lá kan fẹ́ni tá a bá pè lẹ́ni tí èsì lárúbáwá tóun náà wà ní lórí lárúbáwá wala ahmara ala aswada èèyàn pupa kò túmọ̀ pọ́lọ́lá ju dúdú lọ wala aswada ala ahmara èèyàn dúdú kò túmọ̀ pọ́lọ́lá ju pupa lọ àbí funfun lọ illa bit taqwa àfẹ́débàbẹ̀rù sẹ́tùmọ̀ pé ẹ̀sìn báwọn nísìn ẹnìkan funfun ẹnìkan dúdú tí ọba bẹ̀rù ọlọ́run kò sọ́lá kan fún funfun kan ò lè máa ṣe fáàrí pọ́hùn ju dúdú lọ dúdú kan ò lè máa ṣe fáàrí pọ́hùn ju funfun lọ lárúbáwò ní fáàrí kan tí wọ́n ṣe sí wa àwa dúdú àbí lárúbáwò gbàgbé ni péjọ wọn fi ìsìlámù lọ́lẹ̀ àwa pẹ̀lú wọn ni àbí ìsìlámù ní làdáni kankan tó jẹ́ àkọ́kọ́ làdáni tó dúdú yìí náà lọ ni. Ah bilalu la habashi ẹ̀yin orí kaaba ni aṣọ dúdú wọn dàbò dúdú amánu ní tùmọ̀ lọ́dọ̀ ọlọ́run wọn máa da dúdú bo kaaba rẹ̀ bila ajá kọ̀kọ̀ lọ́dọ̀ nínú islam gbogbo ẹni tí ń bá ń ṣe ẹlẹ́yàmẹ̀yà kò sínú islam o ìta àfi dára wa mà ní mùsùlùmí kọ́lọ̀ tó rí o ní kọ́lọ̀ tó wọ dúdú ọlọ́run ló dá tó bá wù ọ funfun ọlọ́run lọ́dọ̀ ń funfun ó bá wù ọlọ́run pupa àmọ́ n táà dọ́ ọmọ pọ́ ma ya wa ni ọ́ mùsùlùmí tó jẹ́ ni kò sí yàtọ̀ gálà ní gbogbo wa àfẹnibà bẹ̀rẹ̀ ọlọ́jà lè rẹ̀ eléyìí ni àkíyèsí ẹlẹ́kẹta tá a nẹ́bi àwọn sàhábà sí ní hajjatul wada ẹ jẹ́ ń bọ́ síbi àkíyèsí ẹlẹ́kẹrin èyí ò sì tún sàǹfààní púpọ̀ púpọ̀ bí yókù náà ti ń sàǹfààní bọ̀ tẹ́tẹ́lẹ̀ ànábì pàkíyèsí ńjọ́ náà wípé ẹ̀yin mùsùlùmí àgbáyé ọ̀dọ́ wọn yẹn máa tọ́jú àwọn ìyàwó yín o ọ̀rọ̀ ìyàwó ìsàwàdà hajj kan sọ tá nàbì ṣe nínú tó pariwo jáde ẹ tọ́jú àwọn ìyàwó yín dáadáa bó ló ṣe níyàwó tọ́wọ́ apẹ̀rẹ̀ mùsùlùmí tọ́ máa fi àjẹyàwó rẹ̀ tẹ́jọ́ máa negotiate owó ọbẹ̀ ìwọ lọ́sàn ah ẹjọ́ máa negotiate pé ẹ̀rọ aṣọ fún ìwọ lọ́rùn ìwọ náà lọ́rùn ẹjọ́ máa negotiate pé tó bá fẹ́ rò ká àti ṣé ìwọ náà lọ́ra Ibadallah. ibi tó léwu kóbìnrin kù sí ibi tó léwu kù sí bí ọba ti kù sí bí ntọ́lọ́ ń pèlè wọ̀ ìfaramọ́ rẹ̀ ní Islam ibi tó léwu kíyàwó rẹ̀ kù sí ọba ti kù sí bí ntọ́lọ́ ní ọmọ ṣe ìfaramọ́ nìyókù ó kù síbi kọ̀dáná fún mi kọ́ ń ọkọ náà ní ẹ ọkọ yín káàkiri ẹ̀yin tẹ̀ ń gbọ́ àárọ̀ kakọ́ ọmọ bọ́ọ̀kọ̀ káàkiri àmọ́ bí wọn anabi wa muhammad níjọ́ hajjatul wada àti ṣe utuba kata ń sọ̀rọ̀ yìí náà ó sọ̀rọ̀ kata lágbàjọ náà ó ní istausu bin nisa'i khaira ẹ̀yin mùsùlùmí ẹ̀yin àlùmọ̀ mi ẹ máa tọ́jú àwọn obìnrin dáadáa ẹ máa tọ́jú àwọn ọwọ́ nífa innahun àwọn obìnrin tẹ́ rí nì èmi tí mo ní ẹ wọn mọ̀ wọ́n ju yín lọ o èmi tí ń sọ fún yín pé tọ́jú àwọn ìyàwó yín ànábì fẹ́ ju àwọn obìnrin yẹn kó lè yé yín pé mi ànábì gan mọ́ mọ̀ wọ́n jẹ̀yìn ọkọ wọn gan lọ ànábì wọn ń pè fà iná húnà àwọn obìnrin nì tẹ́ẹ̀rì nì kòlíkìnàmìndínlẹ̀ níbi ẹ̀fọ́ tààhà ni wọ́n ti dá wọn wà iná àwọ̀jẹ̀ ṣe ìfìdílẹ̀ àlàó ẹ wá rí èyí tó wọ́jù nínú ẹ̀fọ́ tààhà wọn èyí tó wà lókè mi èyí tó wà lókè wọn lọ́wọ́ jù fàyídàdà àbùtàtù kí muhu kàsẹ́rìtàhù tó o bá sọ pé á ah, egun tó wọ̀ yìí mo fẹ́ nà kó ṣe tẹ́ẹ́rẹ́ kó gùn bó ti yẹ kó gùn kásárìtà ó sì kan sọ̀pá nàbí sọ fún ọ pé fẹ́ tàn á wọ́n ti dá yàwó rẹ̀ ibi tó sì wọ wọ́n ti dá tọba wa lọ fẹ́ kó sírètì ọkàn ìtumọ̀ ẹni pé tọba ní kíyàwó rẹ̀ ọ bọ́ sí tọ́ fẹ́ pátápátá ọ pa á wàhálà ló fi pa wàhálà ló fi pa wàhálà ń tẹ́rẹ́tẹ̀ wù tọba wa fẹ́gùn yẹn lẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́múyẹ́sẹ̀l àwàjà bí ó ti rí náà lórí òun kò lè nà. ń gbọ́ wá sọ ìtọ́ lọ́wọ́ àtìtọ̀ tòun ti bí wọ́n ti rí òun náà tẹ́ ẹ bá lẹ fẹ́ nà wọ́n tẹ́ ẹ kan wọ́n bẹ́ẹ̀ bá sì filẹ̀ bí ó ti wọ́ náà lọ́wọ́ ni fasitaw subi nisa ìkàyẹ̀rà ẹ sá máa wọn bẹ́ẹ̀ náà lọ. ara ọ̀rọ̀ ńlá ta nabi sọnù ní hajjatul wada níjọ́ léyàtọ̀ sí utubatọ́ba mùsùlùmí ayé sọnù ni wọ́n wá múra pé a ah, kò dáná yóò jìyà ọ wá yọ ẹsẹ̀ sí ọ wá sùn ó sì mọ̀ pé ń bọ̀ láti ibi iṣẹ́ lọ́wọ́ gbà lójúmọ́lẹ̀ pé ṣé wọ́n lọ bí iṣẹ́ ni tọ́yọ̀ kọ́ mọ́ rí tiwa ṣé bí jíjẹ́ mímú yín náà lábá lọ ẹ̀rí rẹ̀ nánu ìbádàlá bómi yẹn bá ti rí èèyàn mánéjì ẹ̀ ni èèyàn kó mára ni èèyàn mójúkó láìfẹ́ ni nínú ọ̀rọ̀ pàtàkì tá ànábì bá wa sọ ní hajjatul wada nínú ẹ̀ ní ọwà ikhwatal iman kí wọ́n sọ ilé karùn-ún nínú ọ̀rọ̀ tí ànábì bá wa sọ ní hajjatul wada léyìn lágbára o lágbára o wọ́n bẹ̀rẹ̀ wọn bá bimannihi wa karamihi kọ́lọ̀ ń jẹ́ kémi pẹ̀lú rẹ̀ ní oríru ẹ̀ mo bẹ Ọlọ́hun Ọba bimannihi wa karamihi k'Ọlọ́hun jẹ́ mi pẹ̀lú rẹ̀ n'orí irú ẹ̀ mo bẹ Ọlọ́hun Ọba bimannihi wa karamihi k'Ọlọ́hun jẹ́ mi pẹ̀lú rẹ̀ n'orí irú ẹ̀ ìsọ̀kalẹ̀ dáadáa kéèyàn parí ayé dáadáa èyí tá n pè ní husnul khatima njọ́ téèyàn ọba kú láyé tí ó yọ ọwọ́ pẹ́tọ́ ayé ọ̀dàbọ̀ ọ̀run mo o kó dáadáa níjọ́ hajjatul yìí ọkùnrin kan dúró ti anabi wa muhammad ó dúró ti ọkùnrin tó dúró anabi yẹn èrè ìrànkúmi lọ́wọ́ àwọn àfáà dìbẹ́tì ẹ̀kọ́ ọkùnrin tó dúró ti nu hajjatul wada yẹn yawmu arafa ni irújọ́ arafa bí òní ni àwọn kan ní yawmu nahar níjọ́ kejì arafa ti sọ̀la ni ọkùnrin yẹn rànkúmi yẹn kan gbé lọ sọ yíyọ lọ sọ báyìí dé arákùnrin yẹn ṣubú ràkúnmí geri ẹ̀ nígbà ràkúnmí geri ẹ̀ basabasa basabasa ẹ̀mí ọkùnrin yẹn bọ́ mẹ́jà yìí anabi ní gisiluhu bima'in wasidirin ẹ lọ mú mi wá àtẹwé sídìrú kẹ́ ẹ fi wẹ̀ ẹ wẹ̀ pẹ̀lú omi tó mọ́ àtẹwé sídìrú wakafinuhu fi thawbayn aṣọ ara mi ẹ̀ méjèèjì náà ni ẹ fi wẹ̀ aṣọ ara mi ẹ̀ méjèèjì òun ni ẹ fi wé wala tuhannituhu wala tukhamiru rasahu ẹ má fi lọ́fíńdà sí la kọ́dà ẹ má kọ́fà orí rẹ̀ ẹ yọ orí rẹ̀ lẹ́bẹ̀ fa inna Allaha ọba alekiola yabu'athuhu yawmal qiyamati mulabbiyan tọ́lọ́wọ́ bá gbé ìdíjọ́ àlùkí àmọ́ báyìí yóò dìde nù sáré pẹ̀lú labbaika Allahumma labbaik labbaika la sharika ẹ dákun ibi tó kú sí ni ó ti dìde ẹ jẹ́ à ń yàgbé ara tó kú sọ́yẹ́ kọ́ yàgbé ara dìde jọ́ àlùkí àmọ́ ìyẹn tó kú sílé ọtí sọ́yẹ́ kí wọ́n gbèdé nílé ọtí jọ́ àlùkí àmọ́ ẹ bá ń wo tí ń ṣẹlẹ̀ láyé nísìn olówó ńláńlá kan ó paaki mọ́tò sétí ọ̀nà mọ́tò yọ lọ yọ lọkọ yọ lọkọ lọ nígbà alẹ́ mọ́ làwọn yẹn wọnú mọ́tò wọ́n bóun àti obìnrin kan ní òhun bẹ̀ tí wọ́n ń ṣe ìbàjẹ́ òhun làwọn méjèèjì wà wọ́n á sínú mọ́tò ìtumọ̀ yẹn ni pé tí wọ́n bá gbé wọn débi wọ́n ti gbé wọn déjú àlùkìyàmọ̀ náà nù sẹ́ẹ̀rí pé nìyẹn ò ní húsùlù khatima kọ̀sọ̀kalẹ̀ dáadáa afọ àwọn àgbà ibn Mas'ud tó jẹ́ àfa nínú àwọn sahaba àfa nínú àwọn sahaba ibn Mas'ud njọ́ tó fẹ́ kú ibn Mas'ud wá ń sunkún njọ́ yẹn àwọn abilé rẹ̀ pé lima tabki ya ibn Mas'ud abúlé ibn Mas'ud kí ló dé tó ń báyìí ẹgbẹ́ tó fún wọn ó ní ja'ani al-marad fi zaman fatur fi zaman fatur àárẹ̀ ọ̀wọ́ bá mi tí ó gbé mi lọ àsìkò tí mo wá kágara tó rẹ̀ mí láàrẹ̀ wá dí mi wá bá mi àsìkò tó ti rẹ̀ mí tí ò sálàfíà mọ́ tí ì lè ń dẹsẹ̀ náfìlà tí ì lè gbàwẹ̀ àsìkò òun ni kú wá bá mi wàkúntò hip ìtẹ̀mí abdullahi ibn Mas'ud nfẹ́ gan ni pé àyà àti yanni fi zamani nashab àsìkò tí mo dára gágá ni mo fẹ́ kíkó dé wà á ní àtàhẹ́jẹ̀d lásìkò tí ń ṣe tààjù ní lọ́wọ́ wà á kọ̀rà lásìkò tí ń ka Kùránì lọ́wọ́ wà á súnmù lásìkò tí ń gbé àwẹ̀ lọ́wọ́ ó nígbà wọn mo fẹ́ kíkó dé hata idaja amala kulimaut ń ṣe náfìlà lọ́wọ́ kì í amúlẹ̀ lọ́wọ́ àbí ń gbé àwẹ̀ lọ́wọ́ àbí ń ka Kùránì lọ́wọ́ kò bírí tu àlà ta ha kọ́ wá gbẹ̀mí mi kí wọ́n gbẹ̀mí mi lérí ìgbà tí ń ṣe ìbádà lọ́wọ́ yẹn ó ní tó wù mí yìí ó ní tó lóko mọ wà ń bẹ́ ń jọ yẹn Abdullahi ibn Mas'ud ló ń wà ń ń jọ náà tí arákùnrin tíra nkúmi dámọ́lẹ̀ yìí tó kú tá nàbí nsọ́njọ́ náà pé la tukhammiru rasahu wala tutayyibuhu ẹ má fi nǹkan kọ́ fún orí rẹ o ẹ sì orí rẹ lẹ́ni fa innahu yawmal qiyamati yóò asomolabiyan arákùnrin yẹn ẹnjọ́ alikiyama tí wọ́n bá gbé e dé báyìí yóò dìde sáré pẹ̀lú làbẹ́ka làhùnmọ́ làbẹ́ka ni onígbàtà níbi wí eléyìí kémi ọwọ́ afẹ́ kú lásìkò tí èlé kálukúránì mọ́ lásìkò tí lè ṣe tàájùdì lásìkò tọrọ mi tí mo wà kalẹ̀ jẹ́kẹ́tẹ́ irú kú wo mo fẹ́ kú yìí ti ń pa mí lẹ́kúnnù mo fi ní kọ́ lọ́wọ́ sọ̀rọ̀ tiwa náà bẹ́ẹ̀ o gbàtà bá ń fẹ́ ní kalẹ̀ lọ́wọ́ kẹ́mi ọ gbọ́ gbàtà bá ń kálukúránì lọ́wọ́ kẹ́mi ọ jáde ìgbà tá a bá ń rúkú lọ́wọ́ ká jáde láyé ìgbà tá a bá ń gbàwẹ̀ lọ́wọ́ ká jáde láyé tí wọ́n bá gbé àdéjọ́ náà wọ́n gbé àdé láwẹ̀ náà ni alálùkùránì náà ni onífìlà náà ni eré ibú ni fẹ́ni tí wọ́n gbé detí tó kú síbi títí mutí orí ibú ni fẹ́ni tó kú sórí ìsìn náà orí ibú ni fẹ́ni tó kú sílé aṣẹ́wó orí ibú ni sẹ́ni tó kú sílé babaláwo ǹjẹ́ kí ló lọ́ọ́ ṣe wọ́n ní wọ́n wá wọ̀sán fúnlé babaláwo lọ́ba kú sílé babaláwo àṣírí ìmáàmù kan tó kú sígbàlẹ̀ ìgbàlẹ̀ àwọn aláwo ló kú sí tó bá gbèǹde sí wọn gbèǹde ìgbàlẹ̀ àwọn aláwo ni ọlọ́mọ sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ o nùtọ́ ṣẹlẹ̀ ní hajjatul wada la ń sọ yìí ìtọ́ wa jẹ́lẹ̀ kẹfà tí wàá dúró lérí al-yawmu yawmu àràfà nílọ́jọ́ àràfà oníyèsáwádà o tọ́ba de kútùbà ẹlẹ́ẹ̀kejì káwá sọ̀rọ̀ njọ́ àràfà allahumma ayiza islam wal muslimin wa adilla shirka wal mushrikin wa dammir adaka da ad-din wansurna nanu ibadakal muwahhidin آمين يا رب العالمين الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه وجميع من والاه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله ربنا صل وسلم وبارك عليه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 bẹ̀rẹ̀ ọlọ́run túmọ̀ pé gbogbo ń tọ́ba pa wá láṣẹ ká ṣe ń tọ́ba kọ̀ fún wa ká jìnà sí ní jẹ́ bẹ̀rù ọlọ́run o wa qulu qawlan sadida bàbá sọ̀rọ̀ lẹ́nu ọ̀rọ̀ tó dáa ní ká máa sọ o mùsùlùmí yìí sọ̀rọ̀ kátikàtì o yuslih lakum a'malakum àwọn asẹ́ta bá ti tó kù díẹ̀ káàtó ọlọ́run tún ṣe fún wa o wa ومن يطع الله ورسوله بي بدر لو اتجزر فقد فاز فوزا عظيما الى جلال عباد الله اقول يا جورفا lọ jẹ́ asọ́pọ̀ ẹ̀ láyé ọlọ́mọ sèjọ́ àràfà yìí láti máa fẹ́mi pẹ̀lú yín gba ọmọ ìyá tọ́wọ́ láràfà ọlọ́run kó fún wọn láti pín iṣẹ́ sí ọlọ́run kó tẹ́wọ́ gbaṣẹ́ tiwọ́ àti tiwọn náà ìbáradàlá ọjọ́ ìní ìsọjọ́ àwàdà bọ́ọ̀ba ti jí látàárọ̀ tó ní tó ń ṣe ẹnu yìí tó kù sí yìí mọ́sáwádà o bọ́ọ̀ba ti jí látàárọ̀ tó ní tó ń ṣe níbàádà ẹnu díẹ̀ tó bá túká ń yìí dìgbà tó rún ewọ̀ ìbàdà ló kó anabi muhammad ń sọ fún anú àdìsí tí yàwá aisha gbà wá radiyallahu ta'ala anha ó ní anabi ní mami yawmin kò sínú ọjọ́ ayé akithara min an yutiqa Allahu fi abda min nar min yawmi arafata tọ́lọ́hún máa tó kun náà kó lọ́rùn àwọn ẹrú rẹ̀ táwọn ẹrú tí ó tukùn lọ́rùn wọn wà pọ̀ jantirẹrẹ kò síjọ́ náà tó dàbí jọ́ àràfà ọlọ́run kojú wọn tukùn náà lọ́rùn tèmi yín náà wa innahu la yadinu ọlọ́run ọba balikẹ́ ọlá lónìí ọjọ́ tóní tá a wà ń bẹ̀ yín ni o yóò sọ̀kalẹ̀ yìí sámà àkọ́kọ́ bá a ti ń sọ̀rọ̀ yọ wà ní sánmà àkọ́kọ́ sánmà àkọ́kọ́ ló wà thumma yubahi bihim al-malaika yóò máa fi àwọn tó wà ní maka tí ó wà lárafá yóò máa fi wọ́n ṣe fáàrí sáwọn màláíkà pé sẹ́yẹ́ rí wọn má arada ahùlá kí ni wọ́n ń wá báyìí àwọn táwọn nílẹ̀ tá a bá ń ṣe bá dá ọ yẹ káà náà wà ní tọ́lọ̀ wọn fi ṣe fáàrí sí kó wájà sí pé ń tọ́mọ sí ní kọ́ mọ́ lọ́ọ́ sẹ́nà dáná dáká kì í ṣe ó ṣe é ṣe fàdí sọ́lọ́n. Ibadallah nínú àdìsí mi tọ́jọ́rọ́ èyí tí mo wí yìí inna allah ta'ala ọba àlekè ọlá abúlé náà ló yìí wá o yubahi bi ali arafatin ala sama àwọn tó wà lárafá ọlọ́run máa fi wọ́n ṣe báyìí sáwọn màláíkà sánmà gbogbo àwọn tó wà láràfà ọba mi ó máa fi wọ́n ṣe fáàrí fáwọn màláìka sánmà yóò ní unzuru ila ibadi ẹ̀ ráwọn ẹrú mi yìí ni wọ́n wá bá mi lẹ́ni tó ti pọ́n tẹ̀kù ti bò wọ́n ẹni bá wà láràfà yóò mọ̀ pé wọ́n pọ́n yóò sì mọ̀ pé kó bò wọ́n abẹ́ tẹ́ǹtì ni wọ́n wà èrì ni wọ́n ti rìn káàkiri omi kò mí dúró látàárọ̀ báyìí tí lè sùn ni ẹ̀yin tẹ̀sí wà lára àfàtẹ́ bá ń gbọ́ wa náà ẹ má jẹ́ àwọn mi ọ̀dà làfàrú fún yín o tẹ́ máa lọ dá wa kàtẹ́ máa jó ìjọ jókòó ni o oní ìṣèjọpọ̀ kì í ṣèjọ pati o kò sí pati lónìí bẹ́ẹ̀ bá ara àwọn ẹni rẹ lára ní ẹ̀rọ Ọlọ́run ọba yìí bẹ́ẹ̀ bá àwọn ẹni bẹ́ẹ̀ bá rí wọn lára àfa ní ẹ̀rọ Ọlọ́run gan ọba pé ẹ́ sáré jẹ́ nàkàlẹ́mí àtàwọn ẹni yóò sì jọ wọ̀ yóò máa ṣe àdúrà pẹ̀lú omi ojú wákàtí mẹ́rin ẹlòmíì wákàtí márùn ẹlòmíì jù bẹ́ẹ̀ lọ ẹlòmíì ò tiẹ̀ ní fẹ́ jòkó àfi lásìkò oorun ìnsálámàrún yóò tún nàró padà ní ẹlòmíì bí tó jòkó sí kò ní í ṣe nǹkan mí lẹ́yìn kó kírun yóò máa ṣe àṣkárù yóò máa sọkóso lọ́rùn ni kẹ́yìn máa lọ jó ẹ àdúpẹ́ àwọn alárafa wa rèé o bàdàlá oníyèsáwàdà o oníkòlérè o bẹ́ẹ̀ bá lọ wo àdìsí tí anasi ọmọ maliki gbà wá wọ́n làwọn wà pẹ̀lú anabi larafa anabi dúró òun wà ń palẹ̀ máa tí ó wọ̀ anabi wa ni ya bilal yẹrẹ bilal ansitili ya nurse bá ń sọ wọ́n wọ̀nyẹ kí n dákẹ́ fakọ́mọ bilal bilal bá dìde kọ́ọ̀l ní bá ń sọ pé ansitu li rasulillah gbogbo yẹ gbẹjẹjẹ dákẹ́ òjíṣẹ́ Ọlọ́run fẹ́ sọ̀rọ̀ fa ansata nas làwọn yẹn bá dákẹ́ lọ bẹ́ẹ̀ níjọ́ àràfà nu rọjò nínú àràfà tó wá ṣe dédé irú àràfà tó ní o torí àràfà àtijọ́ náà ìjọ jimá ni àràfà tẹ́lẹ̀ yìí náà ìjọ jimá ni o ìtàn dá ara ẹ̀ padà anabi bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ anabi ni ma ṣara ẹ̀yẹ́ èèyàn atani jabarayil aleyhi salam jibirilu wá bá mi anifan láìpẹ́ yìí fáàkàrà ni ya salamu mi rabbi ọlọ́run ní kó wọn sọ pé kó wọn kí mi kó n sálámà sí mi o ọlọ́run náà jibirilu pé tọ̀ lọ́ sálámà sí anabi ni sọ fún mi bọ́lọ̀ ní kó wọn sálámà sí mi o kó wọn kí mi o waqal jibirilu wá ń sọ pé inna Allah azza wa jalla iṣẹ́ ti Jibril jẹ́fà nàbí nu kpọ́lọ́ wọn bọ́ balẹ̀ kí ọlọ́nà ọlá rẹ̀ ghafara li ali arafatin wa ali mashar mashar wa ali mashar ogun tó wà lálàfà pátá àtàwọn tó wà ní mashar laram bá ń sọ fún wa mo ti fẹ́ rí jìn wọn bá ń sọ mo ti gbogbo ndí ẹ wá sì ṣe mo mójú kó fún wa gbàtí umaru gbọ́rọ̀ yìí umaru dìde ó ní ya Rasulallah ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run ìwọ ló dóyè àwọn aládóyè hadha lana khassa sáwọn tá a wà ń bí lónìí nìkan la nìyí ni torí ìwọ ló dó àwọn aládóyè sẹ́nu àwọn tá a wà lára falẹ̀ ní la l'opportunity yìí tí wọ́n fi rí ẹsẹ̀ jìn wá sáwọn tá a wà lára nìkan lónìí ni anabi ni hadha opportunity tòní oore tòní yìí ẹ̀yin lè ní. wọ́lìmọ́ni atami badikom ila yomil qiyama gbogbo ẹni tí bá tún wá ń dúró lára àfa báyìí náà bí yóò ti máa rínu díjọ́ àlìkìyàmà bí yóò ti máa rínu díjọ́ àlìkìyàmà oore ọlọ́run tóbi púpọ̀ bàbá dára fa oore yìí lè kàwá náà bí àwa yìí àmọ́ àṣìṣe tọ́ ni kò ní sáwádà ń bẹ kò ní sáwádà ń bẹ. nigbati umaru gbɔbɛ umaru ni kethuru xeyiru lɔhi wa tɔɔba ori ɔlɔn ma kpɔ ori ɔlɔn ma dugu kpɔ ee ɔlɔn jori yɔ kan wana o ɔlɔn jori awon hadisi kpɔ ti sɔrɔ nkpajɔ arafa ale kan lele mi bari ile ni ijɔ setani yeye ti kere tí o ní ní tumọ̀tínú rẹ̀ ọ́ o ní ni o setani yeye le ni o. ó sì kéré lónìí ó yẹpẹrẹ lónìí o ó wà nù wàhálà sí lásìbò sí básìbò báyìí lẹ́nìí tóró ti rí pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ti dúró ti kọjá lọ́wọ́jú ọlọ́run ǹjọ́ tọ́ kọjá sí pé wọn lọ fẹ́ dùn sèta nínú lónìí pẹ̀lú ẹsẹ̀ tí wọn ní àgbogbo wọn lò ìmínà tiẹ̀ rí lágbájá mọ́ àwọn nínú mi dùn díẹ̀ kọ̀yẹ́kọ́jẹ́ wọ o kọ̀yẹ́kọ́jẹ́ wọ o ní èsìjọ́ ẹsẹ̀ rárá o kò síjọ́ ẹsẹ̀ tẹ̀tẹ̀lẹ̀ ọlọ́run ọ̀jọ́jọ́ kan lẹ̀ kí máa sẹ̀ ń tẹ̀tẹ̀lẹ̀ ìbádà lóní o tẹ́ ẹ máa fún náà sẹ̀tánì tí ọmọ gbé tí ọmọ rù tẹ́mi rẹ̀ ó fẹ́ bọ́ kílẹ̀ ó tó sùn máa wàá jẹ́ ẹni tí ó jẹ́ ikhwanu shayatin ọmọ yéésù ó jẹ́ dákun ibadallah anabi wa muhammad ó wá sọ̀rọ̀ tó lágbára mọ́jà ni kò fún ọ nákàlí kan tó sá o anabi júwe tó ṣe lọ́jọ́ òní fún ọ anabi ni khairu ma kulitu ana wa nabiyuna min qabli la ilaha illallah wahdahu la sharika lahu lahu almulku wa lahu alhamdu wa huwa ala kulli shay'in qadir nu hadisi mi anabi ni khairu du'a àdúà tó dájú pé mo fẹ́ ṣàdúà mo fẹ́ rí gbígbà àdúà du'a yawmi arafa àdúrà ọjọ́ àràfà ni o wa khairu ma kulitu ana ntẹ̀mí máa wíjọ́ àràfà tẹ̀mí máa wíjọ́ àràfà anabi ní sọ bẹ́ẹ̀ o wa nabiyuna min qabli àtàwọn anabi tó ṣáájú mi ntàwọn máa wíjọ́ àràfà ni la ilaha illallah wahdahu la sharika lahu lawul mulku wa lawul hamdu yoyi wa yomi tó o lawul mulku wa lawul hamdu wa huwa ala kulli shay'in qadir ibadallah gbẹni bá gbé àwẹ̀ lónìí kú oríire o àwẹ̀ wà lẹ́ni ti sọ tipẹ́tipẹ́ ẹni tí ọba lè gbà tó ní rísì tíṣẹ̀rí agbá wọlé ọlọ́wọ́n bá máa na ọlọ́run lépa báwọn náà o òní èsèjú àwàdà yẹmọ́ òní bẹ́ẹ̀ bá gbé àwẹ̀ lẹ́ni yìí tó sinú nírọ̀lẹ́ anabi lóun retí kọ́lọ́hún ó ṣe àforíjì ẹ̀ṣẹ̀ ọdún méjì fún ọdún kan tó ṣáájú àtọdún kan tí ń bọ̀ ní. Ni اي وبلون بالك ولا ولي عرف الله ما يوفوا لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله اما وني جماو كبسنا مو لا اله الا الله القول وجه تبادلي وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير ربي لهم وبا بأسمائه الحسنى وصفاته العلى gbogbo èròǹgbà wọn lọ́nba wa músẹ́ o gbogbo èròǹgbà wọn lọ́nba wa músẹ́ o onínijọ́ àràfá gbígbà àdúrà jọ ní ọlọ́mọdé ó fò wá o allahumma anta rabbi la ilaha illa anta khalaqtani. وأنا عبدك وأنا على أهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت يا رب العالمين ọlọ́run orí ayé ọlọ́run jọ̀wọ́ ọwọ́ tẹ̀ ẹ́ orí ijó alikiyama ọlọ́run jọ̀wọ́ ọwọ́ tẹ̀ ẹ́ ọlọ́run mọ̀ ṣe wá lọ́mọ náà ọlọ́run bọ́kùnrin ọlọ́run wa. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ọba mi o nínú ijó àràfá tó wà nítòsí gbogbo ẹni tí ń bá ń pè ọ lónìí ọ̀n dáhùn ni àríkà lọ́rọ̀ àwọn sálàf ó lóun ò ní sàdúrà kanjọ́ àràfá àràfá mi ò ní débà tóun ó ti rí gbígbàdúrà náà ọlọ́run àwọn àdúrà tá a bá ṣe lé ní ọlọ́run gbà fún wa o ọlọ́run gbà fún wa o nu àwọn àdúrà tá a ṣe tó lágbára jù àwọn tó ṣẹ̀ wálé ọlọ́mbà wa kẹ́ wọn bàbá àtìyá ọlọ́mbà wa kẹ́ wọn rabbir hamhuma kama rabbayana saghira rabbir hamhuma kama rabbayana saghira rabbir hamhuma kama rabbayana saghira gbẹni tóbi ẹ wà láyé ọlọ́njẹ́ àjọmọ́ rí fún wọn ní bàbá ẹ wà láyé ọlọ́njẹ́ àrọ́mọ́ rí jẹ́ fún wọn ẹni yẹ wà láyé ọlọ́njẹ́ àrọ́mọ́ rí jẹ́ fún wọn. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ọlọ́run o ní lọ́jọ́ àràfá tó súnmọ́ gbogbo ayé mo bẹ̀ ọ́ bí àsìmọ́ ayékalẹ̀ hosnà pẹ̀lú orúkọ rẹ tó dáa jùlọ wasifatikal ula àtàwọn òròyìn rẹ tí ò lẹ́gbẹ́ gbogbo òkú mùsùlùmí ọlọ́mọba akẹ́ gbogbo wọn. اللهم اغفر لهم وارحمهم وآفهم واعف عنهم وأكرم نزلهم ووسع مدخلهم ونقهم من الذنوب والخطايا كما ينقى الثوب الأبيض من الدنس اللهم جازهم بالإحسان إحسانا وبسيئات عفوا وغفرانا اللهم اجعلهم مع الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ọlọ́run onílọ́jọ́ àràfà tó ń gbàdúrà gbogbo ẹni tí ń sunkún ọmọ ọlọ́run bá ń dùn wọ́n nínú gbogbo àgàn tí ọ̀rọ̀ ọmọ bí lọ́kùnrin lóbìnrin ọlọ́run bá ń fún ọlọ́mọ àlùbáríkà gbogbo àgàn tí ọ̀rọ̀ ọmọ bí lọ́kùnrin lóbìnrin ọlọ́run ń fún ọlọ́mọ àlùbáríkà gbogbo ẹni tí ń sunkún ọmọ ọlọ́run ń fún ọlọ́mọ àlùbáríkà. رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماماً ربي لا تذرني فردا وأنت خير الوارثين lọ́wọ́ ọba mi o onílọ́jọ́ àràfá mo bẹ̀ ọ́ pẹ̀lú orúkọ rẹ tó dáa jùlọ àtàwọn ọ̀rọ̀ yẹn tó ga jùlọ gbogbo ẹni tí ń sunkún àsìkí ọlọ́ba ń ṣe àsìkí aláàlí fún wọn gbogbo ẹni tí ń sunkún àsìkí ọlọ́ba ń ṣe aláàlí fún wọn gbogbo ẹni tí ń sunkún àsìkí ọlọ́ba ń ṣe aláàlí fún wọn allahumma malikal mulki tu'til mulka man وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير اللهم أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اكد عنا ديوننا واغننا من الفقر والفاقة يا رب العالمين ọlọ́run o nílọ́jọ́ àràfá àwọn ọmọ ìyàwó kan ń bẹ́nu nira wọ́n ń bẹ́nu dààmú ọkàn wọn kún ń pè mọ́ bí ti ṣe ìmọ́ bí ti yanjú ẹ mo bẹ ìwọ ọlọ́run bá yanjú gbogbo ọ̀rọ̀ wọn ọlọ́run bá ń gbé nira kó fún wọn ọlọ́run bá ń gbé bànújẹ́ kó fún wọn ọlọ́run bá ń gbé nira kúrò fún wọn ọba mi bá ń gbé wànújẹ́ kúrò fún wọn gbogbo ẹni ọ̀rọ̀ rẹ̀ dàrú ọlọ́run bá ń tó gbogbo ẹni ọ̀rọ̀ rẹ̀ dàrú ọlọ́run bá ń tó gbogbo ẹni ọ̀rọ̀ rẹ̀ dàrú ọlọ́run bá ń tó la illallahu aliyu alazim la illallahu alazim alhalim la illallahu rabbul arsh alazim la illallah rabbus samawati wa rabbul ardil karim. لا إله إلا أنت سبحانك إنا kunna من الظالمين. ọlọ́wọ́n bá o èyí tá a lè tọrọ la tọrọ tá a tó pọ̀ tá a ní bùkátà sí pọ̀ gbogbo tí n bá ń kàn lọ́rọ̀ wa dáadáa ọlọ́run máa bá wa tó gbogbo aburú ọlọ́run máa ń lé jìnnà sí wa ọlọ́run lọ́jọ́ àràfá tó gbàdúrà dákun abẹ́ ọ́ pẹ̀lú bá a ti mọ pẹ̀lú bó ti tó dákun gbàdúrà wa níta àbára ti tọrọ tó jó ore fún wa ọlọ́run kó ṣe fún wa aburú tá a rántí ìdáàbòbò rẹ ọlọ́run kó dáàbò ẹ̀bò wa rabbana la tu'akhidhna in nasina aw akhtana rabbana wala tahmil alayna isra kama hamaltahu ala alladhina min qablina rabbana wala tuhammilna ma la taqata lana bihi واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين ọlọ́run wọn ti wà lójú ọ̀nà islam ọlọ́mọ yẹsẹ̀ wa ọlọ́mọdé adídakúdà ọlọ́mọdé ajẹjẹkújẹ ọlọ́mọdé ajẹjẹkújẹ ọlọ́mọ sọ ọ́ di kẹfẹ́rí lẹ́yìn imẹ́ni àti wà lójú ọ̀nà sunna nabi wa muhammad ọlọ́mọdé adọ́nbídíà ọlọ́mọdé adọ́nbídíà eri sunna lawa ọlọ́mọdé adọ́nbídíà eri sunna lawa ọlọ́mọdé adọ́nbídíà eri silamu tọ́lá láfíà lawa ọlọ́mọdé adídakúdà ọlọmọdé adídàkudà ọlọmọdé ajẹjẹkujẹ ọlọmọdé ajẹjẹkujẹ abẹ ọlọni ọlọwọ nílọjọ àràfà rabbana la tuzigi kulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahma innaka antal wahhab ọlọ́run jẹ́ alọ́pọ̀tunitì ẹni tí ó tí ó dọ́mọ àlìjẹ́nà lónìí o ọlọ́run dákun jẹ́ abọ́ sínú kẹ́rẹ́ kọ́ sọ́ àdọ́mọ àlìjẹ́nà o ọlọ́run jẹ́ abọ́ sínú kẹ́rẹ́ kọ́ sọ́ àdọ́mọ o àwọn ẹ̀ṣẹ̀ wa kéékèèké ńláńlá ọlọ́run forí gbogbo ẹ̀jìn wa ọlọ́run jẹ́ àfẹ́ríjìn rẹ̀ lépa bá wa ò ní lára fa o ọjọ́ àràfà lónìí ọlọ́run jẹ́ àfẹ́ríjìn ọlọ́run ó lépa bá wa o ọjọ́ àràfà lónìí ọlọ́run jẹ́ àfẹ́ríjìn ọlọ́run ó lépa bá wa o rabbana ghfir lana dhunubana wa israfana fi amrina wa thabbit aqdamana wansurna ala alqawmil kafirin ọlọ́run àti wà lójú ọ̀nà rẹ̀ má padà ọlọ́run má padà. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ولا تقصنا يوم القيامة إنك لا تخلف الميعاد ọlọ́run jẹ́ ما máa bẹ̀rù rẹ nígbà tá a bá ń bẹ onílọ́jọ́ àràfà abẹ́ ọlọ́run já sẹ̀mí lérí bẹ̀rù rẹ má jẹ́ á bẹ̀rù nkankan lẹ́yìn wọ ọlọ́run má jẹ́ á ní bẹ̀rù nkankan lẹ́yìn wọ ọlọ́run má jẹ́ á ní bẹ̀rù nkankan lẹ́yìn wọ ọlọ́run ọlọ́run jẹ́ á lè máa bẹ̀rù rẹ ọlọ́run máa gbé wa jìnnà sẹ́sẹ̀ rẹ ọlọ́run má jẹ́ á máa sẹ́ ọ máa gbé wa jìnnà sẹ́sẹ̀ rẹ àwọn ṣe lóore tí ó sun ọ̀dẹ́lì jẹ́ náà ọlọ́run máa fún wa ṣe àwọn ṣe ẹbú ní ìwọ náà ọlọ́run kó gbà lọ́wọ́ wa ọlọ́run kó gbà lọ́wọ́ wa. ọlọ́run o eríkèéríkèé wa ara wa ọlọ́mọdé ọ̀ṣáájú wa ojú wa ọlọ́mọdé ọ̀ṣáájú wa ọwọ́ méjèèjì ọlọ́mọdé ọ̀ṣáájú wa etí ìgbọ́rọ̀ wa ọlọ́mọdé wa ẹsẹ̀ tá n fi rìn wa ọlọ́mọgbọ́wọ́lọ́wọ́ wa o ọlọ́mọgbójúlójú wa o ọlọ́mọgbẹsẹ̀lẹ́sẹ̀ wa o ọlọ́mọgbàláfíà lára wa gbogbo ọba lórí ẹ̀mí gígùn àti bẹ̀rù ọlọ́run Allahumma qsim lana min khashiyatika ma yahulu baynana wa bayna ma'asika wa min ta'atika ma tuballighuna bihi jannataka wa min al-yaqin wa man wa matina Allahumma bi asma'ina wa absarina wa quwwatina ma ahyaitana waj'alhu al-waritha minna واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا اللهم با نيجيريا جي ìlú nàìjíríà ọlọ́mọ bàjẹ́ ìlú èkó ọlọ́mọdé ọbàjẹ́ èkó táwa wáyé ọlọ́mọdé ọbàjẹ́ èkó táwa wáyé ọlọ́mọdé ọbàjẹ́ gbogbo nàìjíríà ọlọ́mọdé ọbàjẹ́ nàìjíríà ọlọ́mọdé ọbàjẹ́ allahumma wali umurana khiyarana wala tu wali umurana shirarana allahumma wali umurana khiyarana wala tu wali umurana shirarana àwọn ọmọ yàrá tó wà lájẹ ọlọ́nkọ́ gbàsẹ́ lọ́wọ́ wọn ọlọ́nba darí wọn dáadáa ọlọ́nba darí wọn dáadáa àṣepèsè ọlọ́nkọ́ fún wọn sí rabbana atina fi dunya hasana rabbana la tadwalana fi maqamina ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها ويسرتها يا رب العالمين ọdún ọ̀la ọlọ́run jẹ́ ọba wa láyé ọlọ́run jẹ́ ọba wa láyé kọ́ba wa láàyè kọ́ba wa láàyè dáadáa kọ́ba wa láyé kọ́ba wa láàyè kọ́ba wa láàyè dáadáa àsìkò iṣẹ́ ń bẹ̀ ọlọ́run kó fún wa sí ọlọ́run kó wa gba ní bàdà fún wa rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana.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 إنه هو الغفور الرحيم أقيم الصلاة